gbọ́ ìtàn anábọ̀ Ibrahim àríṣọ́lá àtọ̀ọ̀tà bọ́lá mú ti sọ̀rọ̀ bó ti àwọn màláíkà ti bá ti conversation ìfọ̀rọ̀jómi tó rọ̀ ọlọ́run ní ìwà sallallahu alaihi wasallam máa sọ fáwọn mùsùlùmí àwọn sàbílẹ̀ ní àkọ́kọ́ tí a kọ́kọ́ gbọ́ ìtàn yìí ṣùgbọ́n àwọn náà gbọ́ lẹ́yìn ọlọ́run ní ìwà anábì wọn náà bí ìhun àwọn bó ti Ibrahim máa sọ̀tàn téèyàn máa sọ rírì téèyàn tí téèyàn máa fi gbára gbọ́ ni wá anábì máa sọ fún wa àwọn àlejò tí wọ́n bá anábì wa Ibrahim aleyhisalatu wasalam àlejò èèyàn kọ́ ṣùgbọ́n èèyàn ni wọ́n fi wá àlejò màláìkà tó fi àwòrán èèyàn wà nínú àná wà nàbí ìfún àǹbọ̀jì Ibrahim máa sọ̀tàn anábì Ibrahim pẹ̀lú àwọn àlejò ẹ̀ ìjáfàlú àlẹ́ nígbà tí wọ́n wọlé sílé anábì Ibrahim faqalu salama wọ́n ní asàlámù aláìkùm amàláìkà sálámà sáńdàbí wà lọ́wọ́ ní ìmọ̀ sálámà yìí kọjọ́ sálámà tẹ ìlú ẹ̀bẹ́ àbá lójú inú èyí a máa dá nǹkan mọ̀ àwọn ànẹ́bí ọlọ́ni á lójú ní ju gbogbo àwọn ẹ̀dá yìí kùn ìwọ́n ti ọkà máa wù nǹkan lásán ní ewu nǹkan dínú sálámà lásán ní ànẹ́bí Ibrahim gbọ́ ọ̀rẹ́ mọ̀ pé ah, sálámà eléyìí lábẹ́ ni pé bóyá lára ohun wọn ni o bóyá lára bí wọ́n ti rí ni o bóyá bá sọ wọ́n ti rí ni o bóyá bí wọ́n ti ga ni o torí àwọn màláìsì kúrú àríyìn musalatu wasalam tí a bá gbáwò rẹ̀ ènìyàn wà wọ́n fi kúrú wọ́n sì máa rẹwà sáyìn àríyìn musalatu wasalam alábì ibrahim rí àpẹẹrẹ wípé àwọn èèyàn tó wọlé yìí wọn ọjà àwọn èèyàn tán sálámà sí mi lánàá àbí jẹta àwọn eléyìí ṣe tí mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ bíbí jẹ́ ti sálámà yìí yàtọ̀ alábì ibrahim ní inna minkum wajidun ẹ̀sìn àyà méjì ń jábá ìró gbogbo ara inú ilé wa làyà ń já sí ẹ̀yìn tẹ́lẹ̀ bíi wọ́n sọ fún àlejò rẹ̀ èyí á máa sọ fún àlejò wọ́n bá wọlé pẹ̀lú ọ̀nà tí ọ̀gbàdà ọ̀gbà ó sì ah, dẹ́rù bá wa á sọ fún àná Ibrahim ní àmì kan wájú lóhùn ẹ̀rù ń bà wá bá a ti yìí mi ò lè sọ fún yín pé kẹ́ ẹ padà ṣùgbọ́n ẹ̀rù ń bà wá bá a ti bẹ́ẹ̀ ti wọlé bẹ́ẹ̀ ti dé ẹ̀rù bà kì í ṣẹnìkan ni wọ́n. kọ́ọ́lù la tẹ́wùjà àwọn màláíkà sọ pé látàwọ́jẹ́ ọ̀gbọ́dọ̀ bẹ̀rù mọ́fúyà iná nùbá ṣìrúkà gbogbo láàrin àrí adéwà fún amúnkan wá fẹ́ ń dáwà fún ọ̀yí àǹtí ìbẹ̀rù ló pẹ̀ ìbẹ̀rù ni wọ́n ń bẹ̀rù lára wa àwọn èsì sẹ́yìn ẹ̀rù ń lọ ẹ̀rù sára bí Ibrahim bẹ̀rù lára wa kì í ṣẹ̀rù ibi orí kìnìún àbórí kan tí ò sí ṣùgbọ́n ara fún pé àwọn tó wọlé àlejò sí àgbọ́dọ̀ sọ̀rọ̀ ní kọ́mọ̀ bá ti sórí burúkú lára wọn ìdúmọ̀ ẹ̀rú bẹ́ẹ̀ èdè bá nìkan ẹ̀mọ́ àgbẹ̀ yéé kò sí yìí ṣùgbọ́n tá rí àwọn ẹlòmí a máa sórí rí látara àlejò ẹlòmí ti máa sórí burúkú látara àlejò arábì Ibrahim alayisala ti wọ̀sẹ̀lá nígbà tí a àwọn sọ fún pé látàwùjà mábẹ̀rù iná nọbaṣẹ́rù kàdọ̀gbọ̀lá àmì àdéwà fún ọ pé ìbí wọ́n ló ti ń ṣàdúrà láti ìjọ yìí àdúrà rẹ̀ gbà ní lórí wọn náà Ibrahim dákẹ́ àdúrà àlejò sọ́nà sọ́nà ẹni tó sàdúrà ìjọ kìíní àná ń gbòòsí mọ́kà tó ní wà nínú orí ìyà ìṣó náà ni wọ́n àdákẹ́ tí ìyàwó rẹ̀ òsì bímọ yẹn wọ́n àdákẹ́ tí ò ní sàdúrà rẹ̀ ó ń sàdúrà ju wọn lọ́n fún mi lọ́mọ mọ́ jẹ́ ń kó láyé láì lọ́mọ fún yáyì lọ́mọ ìyàwó mi bá mi fún lọ́mọ ó ti wà pẹ̀lú mi ti pẹ́ mọ́ jẹ́ òsè lásán mọ́ jẹ́ mi ní òsè lásán anábì Ibrahim tọrọ àdúrà bọ̀ ọlọ́run ní àwọn màláíkà ní iná lọ́ba ṣe rókè àti ọ̀bọ̀lá min alim àti wá fún ọ ní ìrò ayọ̀ èyí tá a wá bọ̀ nírò ayọ̀ yìí kí ìyàwó rẹ̀ ó tó lóyún ìwó ti máa dúró bì ọkùnrin ní òkè gbòlá ẹ̀rí nínú pé tí àwọn àbájá kan bí orí ọlọ́run èyí tó ń títọ́ tẹ ọmọ nìkejì ẹ lọ́wọ́ ní ìtọ́lọ̀ wọn fọ́ ojú tí ẹ

ìmọ̀ ẹ̀rọ kọjá abẹ́ gùlámì tọ́lọ́wọ́ bá tún pè ń bẹ́ẹ̀ sí yá pé kò ní kún kékeré gùlá kì í sọmọ kékeré tó yọ dàgbà ọmọ kékeré ọmọ tá a fọ́ onímọ̀ ni ọ̀jẹ̀ tó anábì Ibrahim wà bẹ́ẹ̀ máa bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ anábì Ibrahim ọ̀já kan o ẹ̀tọ́ bá fẹ́ túmọ̀ ayà ìbọn ọmọ sọ́ra ẹ̀ kọ́ọ̀lù anábì Ibrahim ní ẹ̀mẹ́ ìlọ o bí mo bá dé yìí náà ó yẹ kí mi náà béèrè

mo gbà fọlọ́ wọn gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ibi tó báyìí àbàṣàtò mú ẹ̀sùn wa máa sọ fún pé bá tí mo ti dàgbà táyì ara ámásàmì àdìsíbà tí mo ti darúgbó jọ̀kújọ̀ alẹ́bùrọ̀ ẹ̀mọ́ ni à èmi báyìí irú ní bí ẹran ti ṣí kù lára egun ara ìbọn náà ti dàgbà lé èjì kánísì ẹran máa yọ kù lára egun yọ àmà ti jọ̀bọ̀ jọ̀bọ̀ jọ̀bọ̀ jọ̀bọ̀ ẹ̀ ń bá sára kò ní lè ẹran tí ń bẹ lára tán rẹ tó lẹ̀ ma egun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti jọlọ ni ó ti kú lára egun nìyẹn sọ fún ọ pé àgbà nù. Hmm, egun ti ń kọ ẹran sílẹ̀ ẹran náà ti ń ká sí egun padà níbo ni ó parí inú ìpàdé wò. àlọ́

àwọn màláìkà tó bá nàbí Ibrahim bá nàbí Ibrahim ti máa pè é màláìkà ni wọn lọ́jọ́ máa béèrè lọ́wọ́ wọn pé irú àyòwò lẹ ẹsọ yòókù bí ó ti jẹ ẹjẹ ń gbọ́ àwọn sọ pé náà a mú wá bá yìí kò sí èméjì mẹ òdodo ni ó bí ọmọ níta sì ní yóò jẹ ìròyìn rẹ sọ́nà ní fún náà wọ́n sọ pé padà sẹ́kùn mìíràn kan ọ̀dọ̀ sí ọwọ́ ìdàgbà nípa màláíkà àwọn kò pé àdáni Ibrahim já òtún àwọn ìfàdá àtàkùn mìíràn kan ọ̀dọ̀ sí mọ́tì nínú àwọn tí wọ́n máa sọ̀rọ̀ ìdílé wa ànábì Ibrahim àwọn màláíkà sọ báwọn tọmọ pé tọ́wọ́ dákẹ́ bá ń tánà bí ọba ànábì Ibrahim ọba rìpláì a máa lo ààyè yẹn yí pé ànábì Ibrahim ṣe ìbéjì ọjà kan ànábì Ibrahim bàbá yìí yàpò náà tó mi ọ̀rọ̀ àti ọ̀rọ̀ bíi ìlà sọ̀rọ̀ yìí tí mi wá sọ̀rọ̀ yìí èmi ọ̀já tàn fún mi orí ọlọ́run ọba mọ́kà fẹ́ gbádà yẹnu yín lásán ni aláìkọ̀lá ìbùsùn láyé sọ nípa báyìí gbogbo kíbi aspect bá jẹ́ pé ọ̀nlé nǹkan kan tó ti tẹ̀ ọ́ lọ́wọ́ má sọ̀rọ̀ ìdínú tẹpẹlẹ mọ́ wíwá nǹkan yẹn tọ́ba jẹ́ pé mọ́mí ní òdodo ní ọ̀sán ọba wíwá àbójútó àti bó ti yẹ yóò fọ́ ọdún bó ti lé nù